gbogbo wa kọ́ la máa kọrí síbi kan. má fi rumú it is pungent má fi rumú it is pungent má fi rumú it is pungent. tó bá fi rumú ó lè fa ọ̀fìnkì wá máa fẹ́ nu mí bí ọmọ ajá tó bá fi rumú ó lè fa ọ̀fìnkì wá máa fẹ́ nu mí. pungent. Mafirumu, it is pungent. Mafirumu, it is pungent. Mafi, mafi, mafi, mafi, mafi, mafi, mafi, mafi. Ọlámídé. Rárá. Kí ló wá ṣe mí? Ọlámídé. Mo ní kí ni ìjọ́kọ̀ ẹ̀ níbi tó jọ́kọ̀ mo bí ẹ́ kí ló fi dá mi lóhùn? mo wá ṣe ń bíbí báwo? Ṣé mi ṣe tó kọ́ mi sílé lẹ́yìn? nǹkan tí mo kọ́ ẹ sí lélẹ̀. níbo ló lọ láti jọ yìí kí ló dé tí mi ò rí ẹ. kò máa yé mi wúrà ọ̀la. kí ni òye ẹ̀ kò ń ṣe wọ́n lọ fún mi ládẹ́sí kí n kí n máa bọ̀ látọ̀jọ́ ẹ̀ kò ń ṣe gbogbo ẹ̀ náà ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ fi. ọ̀gá báwọn ìjọ ni ìjọba hmm? kí ni ìyàwó wa sì lóye. mi ló ṣe ó lọ látijọ́ ìṣèwòye kò tiẹ̀ sí kó lé o kó ní ọjọ́ mẹ́ta o òde tàdé question ló ń bèrè lọ́wọ́ wa báwo ni jọ́mi hmm? ọ̀rẹ́ mi àtàtà ti bọ́lá kí ni wúrà ọ̀la ìyàwó mi kí ló wá ṣe nínú ilé ẹ̀ lẹ́yìn mi. ọkọ ẹ bèrè bóun ló dúró yìí ẹbí kébì bèrè lọ́wọ́ ẹbí ah, ah, ah, gbàtí ìṣègùn di ni. tó bá lóore kí wa ó lọ òsì ẹkú lé òbẹ ní fíàtọ̀ mi. wúrà orúkọ láti kí ló wá ṣe mí. ó dà máa bá dáhùn máa bá dáhùn sorry in life um, àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ um, destiny will always always play its part then akọ́lẹ̀ eh, ṣàgbà wọn gbogbo wúrọ̀ látọ̀ wọ yìí ó ti lóyún and um, I'm happy to tell you pé èmi ni mo bí akọ́lẹ̀ ìmọ̀ so ìgbóhùn wa ti fẹ́ ìwọ̀n ọmọ ìwọ̀n máa jẹ ọmọ sọ̀tọ̀ wà nínú ìwọ̀n wọn tá a lè jẹ́ ṣe ṣàpẹ̀lẹ̀ ní ọjọ́ padà bẹ́ẹ̀ mo fi ọlọ́run bá bẹ́ẹ̀ ń ṣeré ni àbí òun sọ òótọ́ ọ̀rọ̀ o fẹ́ mọ̀ o fẹ́ sọ fún mi pé o mọ̀ ẹgbẹ́ ìyàwó mi lọ dúró. má ṣe mistake ẹ̀ ṣe ìyàwó ẹ̀ tí ìfẹ́ dé tí ìfẹ́ calm down ẹ̀kọ́ yìí má ṣe fídíò kan. wọn náà wọn náà ti sọ pé èmi ni màá padà mi true ẹ̀ mo fi mọ̀ mọ́ associate. jìbọ́lá o fún ìyàwó mi lóyún o fún wúrà náà mi lóyún. jọ torí ọlọ́run fi ọlọ́run bá mi sọ pé màá ti ẹ ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ta jọ sọ rẹ̀ má jẹ́ tó jẹ́ pé lórí ìwúrọ̀ náà lábàá fi ìgò fọ́ra lórí o fún ìyàwó mi lóyún àbí. transfer tó ní kó gbé lọ láti bí sí lọ. nǹkan tó mú ẹ tó fi sí nǹkan tó ṣe ní àná. nǹkan tó dánwò yìí ò ní mú jẹ gbé mú jẹ gbé ṣe mi dáadáa jíbọ́lá kí ló máa ṣe. torí pé o wà nípò o wà nínú ipò o fẹ́ fi ipò rẹ níyà bí kí ló dé tí mo ṣe báyìí lójú àbí o fi yà ó lójú o fi yà ó lójú ọjà ok má jẹ́ kó mọ̀ má jẹ́ kí o mọ̀ bí ẹni tó dọ́rọ̀ ilé ìwọ. kí ló dé fún mi ok kí ló dé fún mi bẹ́ẹ̀ bá tọ́ fún mi jọ. olùwádà. kárí gbòòsà. lè fún ọwọ́ àwọn ọ̀dọ́ ìwà ìbàjẹ́ fún ọwọ́ àwọn ọ̀dọ́. àwúrà ìdààmú ń rí ibi ìpamọ́ sílẹ̀. mi jẹ́ ló ti mọ̀ yìí o ó máa wá lóòrèkóòrè. Jíbọ́lá it's a ah, premise. Jíbọ́lá ó dẹ̀ ní àlejò ó dẹ̀ rò pé ó ní explanation. Ó ì ṣe. Ah, oríṣiríṣi àdánwò lọ́lọ́mọ ní àṣàbà lára àwọn àdánwò tó wọ́n stand lórí ọlápìnrin ìfẹ́ fún kejì àbí kó wọ́n kì í ṣe sọ fún ẹ̀ akọni wọn wọn máa wọ́n dàbí kí wọ́n ṣe ọmọ.

tó bọ̀ sí. àánú ẹ̀ ń ṣe àrí. jíbọ́lá. ikú ọmọ tó rí báyìí ló ti ya wèrè gbọ́dọ̀ ṣe rè ọlọ́run bá wo ara tó wù ló ń bá mí ní pẹ́. èmi wò rè. bàbá wèrè yẹn jọ kí n fi yàtọ̀ sí wèrè tí mo gbẹ gan náà irun orí òkè òbí dàda olóòrì wèrè rí kí ni yàtọ̀ yàtọ̀ wèrè tí wọ́n kó ojú ọ̀wèrè báyìí ojú ọ̀wèrè dẹ́sẹ̀dẹ́sẹ̀ orí ọkọ tó dáa báyìí o lè ṣe bébí ta ni bébí ẹ o yà wèrè. baby mo ń bọ̀ jọ jẹ́ kí n designate duties ẹ̀ fún ó ṣe eré wọ́n ṣe bébì ìdá fáwọn tó yẹ ṣé bó ṣe wà láyé ìgbà kan tó náà dín mo ń bọ̀ bébì mi. ayé ọ̀nà àgbà ti náà wà èmi fẹ́ àpòlò má fọ kọ́ọ̀pù o má fi spoon ya o lóògùn ẹ dókítà ò ní pẹ́ dé o. mo gbé o mo kọ́ra mi síbẹ̀ ṣùgbọ́n mo kí fi irun wọ́n má ò bá ti ní ma fi rùn mú. mi ni nítorí pé ẹ nínú tí mo wáyé mi ò gbé ìnira ni mo fi ṣùgbọ́n ni mo máa ń tẹ̀lé torí ẹ ní tí ojú náà máa ń rí gẹ́gẹ́ bí àgbàlagbà tó gbé ọkọ̀ òun ni mo fi máa ń ní sùúrù pé kí n má máa fẹjọ́ sùn yín ní gbogbo ìgbà but ó ti ń kọjá agbára mi ó dẹ̀ ti ń kọjá àfaradà fún mi lórí ẹni mo ṣe ní pé kí n ṣàlàyé fún yín. wúrà ọ̀la mọ́mì ó dájẹ́ ìbéèrè ìbílẹ̀ kan kí ni nǹkan tó rò ó yẹ kí n ṣe gangan gan gẹ́gẹ́ bí ìyá ọkọ bí ọkọ àbí bí ìyá tó bí wọ fúnra rẹ̀ tí mo kọ̀ tí mi ò ṣe kò sí mà kí ló wá dé tó ń gbéra ẹlẹ́mìí gbóná mo ti sọ fún ẹ mo ní ilé ọkọ ó yàtọ̀ sí ilé òbí ẹ ni sùúrù lèèyàn fi ń gbélé ọkọ fíjíbọ́lá lẹ̀ sáàyè ẹ̀ gbogbo pẹ́pẹ́ fún tó bá fi lè fajú ọkọ mọ́ra ó ní wàá máa ṣe é má máa wá ẹ̀sùn kéékèèké sí lẹ́sẹ̀ tó bá ti rí mi jẹ́ kọ́kàn ẹ̀ máa balẹ̀ wúrà wa má gbé rẹ lẹ́mìí sókè o dà kí ló fẹ́ kí Jíbọ́lá ṣe fún ẹ gan-an tí o ṣe. ẹ wo bá ṣe wà nínú ilé báyìí a kì í ṣeré pọ̀ a kì í rẹ́rìn a kì í jọ ń wà a kì í dọ̀wẹ̀kẹ̀. ó ní ìrànú ni ẹ ìrànú ni ewúrọ̀ ọ̀la torí pé kò bẹ́ẹ̀ dọ̀wẹ̀kẹ̀ òun ló ti ṣẹ̀ ẹ́ sí báyìí ó dà ṣé mi ò bẹ ṣe rí ṣé mi ò bẹ dọ́mẹ̀kẹ́ ìnira nù ìnira nù ìnira nù mo ti ní kó fi jí bọ́lá lẹ̀ ìwọ máa wojú mi tó bá ti ń rí mi yẹ kọ́kọ́ ẹ̀ máa balẹ̀. ó mọ̀ pé ọkùnrin tó bá ti mú iṣẹ́ ìlọ́kùnkúndùn tó jẹ́ pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ni ó ń gba àsìkò ẹ̀ ni iṣẹ́ tó lè ṣe náà ṣé bí torí tiwa náà ni àbí iṣẹ́ ni kì í ṣe pé ó ní nǹkan kan tó tó tó tó burú sí ẹ lọ́kàn iṣẹ́ ni ìwọ wàá fi sùúrù ṣe wàá ṣe pẹ́pẹ́ fúrú ọkọ wàá ṣe pẹ́pẹ́ fúrú ọkọ wàá rí pé nígbà tó bá yá ní tó fẹ́ yẹn á padà ṣe fún ẹ náà ni ṣó ti yé fọkàn balẹ̀ o má gbèrè lẹ́mìí sókè o tó bá ti ń rìn jẹ́ kọ́kàn máa balẹ̀ gbogbo ọ̀gá àyàyà mi èmi àjọ àyè akun kò ní rí bàjẹ́ kọ́kàn mi ṣí ẹ nínú ilé mi. dá ìwà tó ń wò dá ah ah kó má lè pọ̀ rẹ̀ kó má tẹ̀lé sọ pé jẹ́ kí n ṣe háì o ló kọ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ wọn kì í ṣayé bẹ́ẹ̀ o èmi dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ nígbà tẹ́ bá ti lówó tówó ti dé tọ́rẹ́ mi ti enjoy ó yẹ kó gbàgbé ọ̀rẹ́ ẹ̀ ó yẹ kó gbàgbé ọ̀rẹ́ ẹ̀ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣá hmm. owó ní hàn hmm, nǹkan tẹ̀mí tiẹ̀ ti torí ẹ̀ ṣe wá síbi bá torí mo ti wò é pé mo ti kọ́kọ́ ń bínú sí ẹ̀ but mo wò pé ọmọdé ló ń ṣe kí n má bínú sí ẹ̀ hmm. nǹkan tí mo ṣe torí ẹ̀ wá ni pé ọ̀rẹ́ mi kan fẹ́ ṣe pàtì ní end of this month so mo wò pé kálá lè jọ lọ jẹ́ kí wọ́n á bọ̀ ọ̀rẹ́ mi understand mi fẹ́ dà lọ mi fẹ́ dà lọ sí pàtì yẹn ṣó ti yẹ torí ẹ̀ mo ṣe wọ ẹ̀ ṣó máa tẹ̀lé mi lọ. <laughs> pati kí eh, lo lọ pati. ìwé kò lè yẹ ṣá wo kò lè yẹ. èwo ni gbogbo ilé ìtàn ṣe kò lè yẹ kò lè yẹ kí ni ò lè yẹ ń bẹ bọ́ sọ fún mi kí ni ò lè yé mi ọ̀rẹ́ ẹni náà kí la wá jọ ń ṣọ̀rẹ́ fún tí òun kọ́ máa wà nínú ẹ̀ tó ní lè sọ fún mi tí ó yé mi ọ̀rẹ́ mi. ọ̀dà Ṣorí, ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀bùn. Mo máa explain fún ẹ. Ó ní ó rush ọmọ àbí nǹkan. Mo ti ń gbádùn. Mo ti ń enjoy. Mm. Mo ti wà nílé ọkọ. Mm. Ọ̀rẹ́ ẹ no irọ́ ni. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Sórí ibi tí mo wà kò sí happiness kankan fún mi. Mi ò ní ayọ̀ kankan báyìí látàárọ̀ dalẹ́ rí. Níṣe ni bọ̀bọ́ yìí ní ó wá tirẹ̀ mọ́ mi lọ́rùn ni o. Ó ń bẹ̀bẹ̀ fẹ́ mi ni o. Ó ń bẹ̀bẹ̀ fẹ́ ọkọ ni. Ah! mo ń fẹnu fẹ́ra báyìí bí abẹ̀bẹ̀ mo ń fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ mi ò enjoy life mi nínú ilé bóyá sẹ́lẹ̀ mo wà ní o bóyá ilé ọkọ ni mo wà ní o bóyá mo fẹ́yàn ní o bóyá kò tiẹ̀ yé mi mi kò wọ́n stand ara mi. ọ̀rẹ́ o mi ni. Ah, bọ̀ wá ṣe bí ìyá ẹ̀ wà ń bẹ̀ ah, ọjọ́ ta wá bí the other time ta wá bí ń gbà yẹn mo rí pé ìyá yẹn náà ló yọ̀ mọ́ wa tó dẹ̀ gbà ẹ̀ tọwọ́ tẹsẹ̀ wọ́n tún lè explain fún ìyẹn tẹ́wọ́ bá mi ṣé ìyá ni mò torí àṣìpa òwe ni pé ẹ̀hún fámílì lèyàn máa fẹ́ àná lèyàn máa fẹ́ èèyàn ọkọ wò ìwọ tó bá lọ fẹ́ fámílì nìkan tó ò fẹ́ ọkọ ìyà àti ewé ìyá ló wà nídìí ẹ̀ ìyá yẹn ń try but torí bẹ́ẹ̀ bá tún pé mọ́mí pé àpọ́nmi nǹkan báyìí ṣẹlẹ̀ tí mọ́mí bá fi lè pè báyìí pé wọ́n sọ fún báyìí máa fi àpanu máa jẹ́ mo máa mú mi lé lọ́jọ́ yẹn mi tí o lè sí nǹkan tí mo tẹ́lẹ̀ bọ́ sílẹ̀ ṣe sígbà tí mi níyà mi lẹ́nu kọ̀ọ̀kan tó fẹ́ kọ̀yà fún mi tí bá dẹ̀rì kan abáyé ṣé ìgbà tí bàbá lọ tó tó bá mú mi lò ṣé ó máa pè mí ni kí kúkú dákẹ́ kí máa wò kí gbà fọ́nà ọ̀rọ̀ ara mi ti sú mi mi mọ̀ kó tí mo fẹ́ ṣe mo ṣe wà yìí mo ṣà pẹ̀lú condition tí mo wà máa ń jìyà o ó bá fún mi ní gbàjú báyìí máa wá network káàkiri ni. Ah. so ó tún lè jọ pẹ̀lú condition. àwọn ẹ̀ ń tì fún mi máa lọ ṣọ́fọ̀ mọ́mì ní ṣe bí nǹkan tó dé mi mọ́lẹ̀ náà ló dé mi mọ́lẹ̀ yìí tì kí ni mo fẹ́ ṣe àkọ́kọ́ lọ sọ mi láyọ̀ tí bá já bí mo bí tẹ mọ bí tẹ bí tẹ mọ bí tẹ mọ bóyá tí bá bí mo fún bóyá fi mí sílẹ̀ bóyá kò ní ná mi mọ́. tó o nà ó bá ṣe ṣe báyìí ó kò ní ṣe wá ó gbọ́dọ̀ máa ronú pẹ̀lú kọ̀ọ̀lẹ́ṣọ̀ mi. からほら fine. Mm, ó gbé àbí wàá drop ẹ sílé ẹmí ní pé kò help ẹmí ló nà ẹ bọ̀ téèyàn bá help yàn tó bá dé bus stop ilé yẹ kó jalè ni káwọn gbà pé kò já ẹ bus stop ó gbé ẹ díẹ̀ nù ọ̀nà estate yẹ bá drop ẹ síbẹ̀ bọ̀ ó lóyún láyà ó gbé ẹ díẹ̀ nù ọ̀nà lé àfojúdi ayérayé òbí ẹ̀ wálé pé máa bọ̀ nígbà tó fẹ́ ṣe máa ń gbé lọ. ó ti yẹ kó yẹ kó síkètì kẹ wọlé ni o. báwo ló ṣe wá rí. ó fọ̀ mí ní nínú òbí ó dẹ̀ gbé ẹ ó dẹ̀ fẹ́ kí n mọ̀ pàtó ń dín náà wáyé. àná ò náà wà Love ní more. nobody

Doctor, ó mà tó àwọn seven yẹn ṣe nǹkan ọ̀hún àwọn kan tó wà nínú báyìí náà láti lọ. báwo wà ní celebration a ẹ wo celebration yẹn ṣì ń hàn náà. well that be the case i have been my change the one

It's true. sí ló máa jẹ́ òun báyìí. ṣe nǹkan tó lóun fẹ́ ṣe gbogbo ilé tó tiẹ̀ wá ń dẹ̀ dùn mí jù mbẹ́ tó bá jẹ́ pé bóyá nǹkan kan wà láàrin yín tàbí kinní kan ló ṣe wá ń fìyà ilé yìí jẹ àbá sọ pé torí yẹn ìyá kíni ká pe léyìí ṣe ṣé yàfẹ́ ni ká pe léyìí tàbí yàtọ̀ náà tọkàn tó kàn sáà wáyé bẹ́ẹ̀ ní nǹkan tí ní nǹkan tí Ọlámídé ò ṣe tó kàn pé ẹ ṣẹ̀ṣẹ̀ wà nínú kí èèyàn rí ẹni téèyàn ti mọ̀ rí téèyàn ti jọ wà tẹ́lẹ̀ pé kéèyàn dẹ̀ gbé kó dẹ̀ wá di wàhálà òun ló fà náà òun ló jẹ́ tu ọlọ́run ti dá òun tán ni ọlọ́run dá lẹ́ni tó jẹ́ tu ni tí ò dábí ewu ti tèmi tábàtì ẹni ká dàálẹ̀ náà sí ká tún ṣá ẹni tó ní ẹni ọ̀ríjínálì ṣebí fake ló mú kó tiẹ̀ wá remorse kó rárá kó show any remorse kó tẹ̀ kó regret action ẹ̀ rárá ó tún yẹ̀ṣẹ̀ sí ọ̀sọ̀ fún òun náà tó bá gé mi ló bá rú ẹ̀dọ́ ló bá dán rú ẹ̀wò màá gbà ẹ màá gbà ẹ tó gbogbo nǹkan tí ọkùnrin ń ṣe pẹ̀lú obìnrin màá tún bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ̀lú ẹ màá tún gbà ẹ lọ́wọ́ ẹ̀dọ̀ pàwátá tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀ òun ni òun náà òun náà ló fà á gbogbo láti first day tí mo ti rí bọ̀bọ̀ yìí mi nǹkan tẹ̀ mọ́ reason mi mọ̀ pé ó máa wá ya ó máa wá ya dìgbò lómi gan báyìí ó máa wọ́n máa ya idiot báyìí mo ti yé tẹ̀ èmi mi tẹ̀ gbá tiẹ̀ tó kíkí tí mò ń kí gan láti gbà yẹn torí ti jẹ́ mi torí tọ́lábìdé mo ṣe ń kí idiot tó wá ń lu ẹ̀ ó ń lu ìwọ bàbá yìí ò bẹ̀rù ọlọ́run ò bẹ̀rù ọlọ́run rárá sáté kẹ̀yìn sí. nígbà tí ilé ibi ẹni pé hospital kan ní discharge kò sọ̀rọ̀ kò sí nǹkan tó ṣe ẹni. ara ẹ̀ ti bá a. wọ́n ti wà ókè dáadáa wọ́n ti treat everything ní gbogbo ọwọ́ yẹn tó ti wọ ẹlẹ́ṣẹ̀ gbogbo ẹ mọ́. wọ́n ṣàǹfààní ní bọ̀bọ́ yìí hàn. Ah, ah àwọn òbí tó máa gbọ́rọ̀ rẹ ilé ayé rẹ ìjà òbí tó máa bá dé. Ọlámi. Ọlámidé. Mo notice pé láti gbà tí ọ̀rọ̀ wúrà ti ṣẹlẹ̀, attitude ẹ̀kan change nínú ilẹ̀, ọkàn ń wà wọ́n dì òun káàkiri, èyí oúnjẹ òògùn òwe lè jẹ́ tààrà. Take it easy now to a man tí nǹkan bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kò sí ewé kan tó fẹ́ jábọ́ lára ibi tọ́lọ́run ò mọ̀ sí náà èyí fẹ́ kó realize nǹkan kan ọlọ́run ò kọ ìwọ àti gẹ́rì ẹ̀ papọ̀ ni o kó o dẹ̀ wà ọ̀dẹ̀ máa pé òun ti ní ọkọ títí ẹ̀ ó ti lọ́kọ ẹ̀ náà ṣe bó rí ẹ̀ ńlẹ̀ kí gbogbo nǹkan tó ṣe ẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn tó fi di pé ó bọ́ sílẹ̀ kí wàá ní ìrònú ti jẹ́ kí ló fẹ́ para ẹ̀ tẹ̀kẹ́ yín sí èmi ò láìkẹ́ o. ọ̀rẹ́ kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí kí ló tó ń sọ̀rọ̀ bí èpè gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìjà kó wọn sí sí bí mò ń ṣàlàyé fún ẹ ah, ah. mo ń jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń ṣe mí lọ́kàn ni pé ọmọ tó wà níbi tó wà èmi mo fọ ara mi fà torí pé kí ni tí ò bá jẹ́ pé èmi ló wá wá níjọ́ tó wà yìí kò ní kó sínú àjàgà tó wà yìí ojoojúmọ́ lọ́mọ yẹn fi ń fi ẹkún sòmùnù tó ń jẹ́ kí n mọ̀ pé èmi ni mo kí o sínú àjàkálẹ̀ kò jẹ́ kí n sùn kò jẹ́ kí n wo ojoojúmọ́ ló máa pè mí pé ṣé mo tún ti rí nǹkan tó ṣe o ṣé mo tún ti rí nǹkan tó dánwò láwọn kí n balẹ̀ ń bì because ọ̀rọ̀ má jẹ́ ká rí bó ṣe lù ń jọ yẹn tó ń jábọ́ lára ẹ̀ tó bá jásíkó jásíkó ńkọ́ sí wọn máa pariwo mi wọ́n pariwo mi náà gbogbo nǹkan tí ò jẹ́ kó balẹ̀ yẹn tó a jẹ́ kí n mọ̀ yín pé bóun ṣe wà yìí òun ti fẹ́ kó kúrò bẹ́yẹn òun ò gbọ́ bẹ́yẹn mọ́ òun ò ní dúró mọ́ tí èmi ò bá dẹ̀ wá solúsọ sí ọ̀rọ̀ ilé ayé òun láti kúrò ń bẹ́yẹn òun máa para òun dànù. mo ti bí mo ní bolú lọ níbo ló fẹ́ kó lọ olóhùn ti ẹ̀mọ́ bí kankan wípé èmi náà ní kí lóhùn wá bí tóun lè kó lọ gbogbo kí ní ìbáyìí ọlọ́run ṣe àjọmọ̀wúrà náà ní látilẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ni gbogbo nǹkan tó sọ yìí lórí nípa wúrà àti pé fúnra ara ẹ̀ ló wá fi ẹnu ara ẹ̀ sọ fún ẹ̀ ah, wá èmi náà fi òfin kò sí nǹkan tó bá nínú káyà wúrà àti bó ti ṣe ọjọ́ kan àsámà rántí ẹ̀ fún orin kan àti pé ṣe bí nítorí ìrẹ̀kùn náà sọ pa ṣe ìṣòro rẹ̀ <laughs> ìbálẹ̀ níbi ilé ibẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ ìtorí mo mọ ẹ o kó má jẹ́ okàn púpọ̀ pélé torí feelings tó ṣe fún. ọ̀rẹ́ kí ló ní tó ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ fẹ́ nìyẹn ọ̀rọ̀ fẹ́ kọ́nà tó wà lẹ́yìn àní mo fẹ́ yọ okun ara mi kúrò nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ń sọ̀rọ̀ fẹ́ ah tí òun nìkan lóbìnrin níta ni. anyway ọ̀làmí mo mo ti wá believe ẹ̀ sí. ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ wá very small comfortable apartment kan kó o gbà fún náà kó o máa gbé láìfẹ́ ọlọ́run ṣe pọ̀ títí ẹ̀ nìyẹn a máa gbé láì títí ẹ̀ ń bẹ̀ ìwọ náà dé máa gbé láìfẹ́ níbi báyìí gbàgbé nípa gbogbo nǹkan tó ti tó ti kọjá àti ọlọ́run bá dẹ̀ kọ́ pé nǹkan kan tó ṣe tuma tó transfer lára ẹ̀ méjèèjì ọba lára lọ́lọ́run náà tó bá ti wà ń bẹ́ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní stọ́ọ̀dì ẹ̀ tó bá máa jẹ́ pé bóyá nǹkan kan tún máa wà láàrin àmọ́ láti bẹ̀ yẹn gbàdé fún un jẹ́ kó máa gbé láàyè jíjẹ tó bá ṣe yẹn fún un ó comfortable inú àdùn àbí omi pé bóyá kí n gba apartment of course. dàbí pé yẹn máa fẹ́ make sense o oh. ní adẹ́gbàbẹ̀ fún tó bá dé wà bẹ́ẹ̀ adẹ́gbà máa ń tiẹ̀ lọ́bẹ̀ yìí. yes. kò dé ní máa lè disturb mi náà. yorùbá tó yorùbá tó. mi máa make sense tó tán àwọn òṣìṣẹ́ rẹ̀. ọkùnrin mẹ́ta <laughs> agbárí pọ̀ àwa ọ̀nà òun a máa dá tí òun ti ẹ̀rọ tàbí àwa ọ̀nà òun kí la wí kí la gbé kí ló tẹ̀lé. ọgbọ́n ti lè ti ìwọ tí mo ti mọ ẹ̀ lẹ́yìn. má fi rún o ohun tó bá ti ní jẹ́ má fi rún sórí tó yan màá fi mi síbẹ̀ jọ ṣàánú mi torí ọlọ́run tó bá lọ kí ló fẹ́ kó kó ayé ṣe ẹ̀yẹ́ mi ṣàánú mi torí ọlọ́run baby i'm in love with you o ti di ayé mi o ti dẹ̀mí mi jọ ṣàánú mi kọ foríjì mi ni jọ jọ jọ foríjì mi jọ ẹ foríjì mi sórí má bèbí torí ọlọ́run bèbí ẹ kò fọlọ́ bàbẹ̀ mo mo gbà ní surprise fún mo ní special package kan fún ẹ ìgbéyàwó sọ ni wo olúwa kí lè tẹ́lẹ̀ ẹ̀ o tún kú ọ̀kadà mọ́ Bọ́dọ́lá, ẹ̀kọ́ tí mo rí bíbá yìí lágbára o. Ah, ẹ wo, ó lágbára gan-an. In fact, mo rí ìyàwó yín àtọkọ ẹ̀, ọkọ ẹ̀ kúnlẹ̀, ó kúnlẹ̀ fún ọbẹ̀ gidigidi gan báyìí o. Bọ́dọ́ ṣé kò bá jáde? Kò tí ì lé mi. Ẹ wò. Ẹ yàrá àti ẹni pé kò tó pọ́njẹ́ rẹ̀ yíwá ọ̀dẹ̀ máa kò ní gbé. ẹni tó pè mí pé káwá bò ń kẹrù ló tún tẹ̀lé ọkọ ẹ̀ wọlé lọ. má yà mí lẹ́nu o nǹkan tí mo bá ń bíbá yìí ó surprise mi ìgbà tẹ́ pẹ̀lú bí kí wọ́n bá yàwó yín kẹrù èmi mo fún nǹkan báyìí látún máa padà bá ń bí. kò yé mi rárá rárá tí n bá lóye mi rọ́ọ̀nù pa ẹ mọ tó bá ṣẹlẹ̀ ẹ má jà ká sílẹ̀ sára wa ọ̀rọ̀ ẹ dàbí ẹni tó fẹ́ wá jíyà lẹ́kọ̀ọ́ ni tó àkútọ̀ lọ fúnra rẹ̀ á ara rẹ̀ láti kó tọrun wá sí ìkọ̀ padà dájúdájú fún ìyà tó fẹ́ jẹ́nu lè kó títàn nìyẹn ẹ jẹ́ kó farabalẹ̀ kó jẹ́ ètò kù sí. má stress ara yín. ẹ máa bẹ̀rù sílẹ̀. yàgbá ìtòrí ọlọ́run ìwé ṣé ọ̀dùnà àtọ́ mi ṣé ètè ní kápẹ́ eléyìí ni àbí ọdún ẹ mo fẹ́ kẹ́rù jáde ó wá disturb ẹ kò jẹ́ kó kẹ́rù jáde bó ṣe ń fà lọ́tún lòun náà ń fà lọ́sì àbí afẹ́fẹ́ ti bí àti rí fòrò adìyẹ o ní ìwọ wúrà ní ìwọ tó jẹ́ pé ẹjọ́ jókòó bá ẹjọ́ plan wípé à ń bọ̀ wá kó ẹrù à ń bọ̀ wá kó ẹrù ẹ bá náwó iyebíye tá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣé náà tẹ́ ọ ní ṣé ó disturb wọn ni àbọ̀ romance ẹ̀ nínú ilé abẹ́ romance. Ah, rárá o kò rí bẹ́ẹ̀ o. kí ló rá sí ah, wo ẹjọ́ tiẹ̀ ni ìṣẹ́bẹ̀mí kúkú ti bá òun sọ sẹ́ǹsì tẹ́lẹ̀ tó bá jẹ́ èmi ni tó bá jẹ́ èmi ni èmi tolú lọ pé àkànni tí àmì tún kì ní ọmọ oníyàá òmèbí láyé àlèdè lẹ́fù yìí òun ni òun ló fà náà òun ló ń pèrò ní àǹtílẹ̀ kí ló kàn mí. lẹ̀ sí jájú mi lọ́wọ́ ń sìn ìfẹ́ wípé mi náà ti já mo fi ọlọ́run má bẹ̀ má bínú pé mo dé láwọn. àjẹdúpẹ́ ara ẹni. mo dúpẹ́ fún ọlọ́run nínú ìgbẹ́ dúpẹ́ lu ìtú tó fi mẹ́ pa sórí bó ṣe dọ̀tí mi tó gbojú mi mọ́lẹ̀ mo dúpẹ́ gidi lọ́wọ́ ẹ̀. àmọ́ wá gbọ́ nǹkan tí mo ṣe kò kí ń ṣẹ̀ṣẹ̀ kò dẹ́ ṣe tẹ́nìkan ṣe rí nítorí pé mi ò fẹ́ fún yà mi ò dẹ̀ fẹ́ fún dọ̀tí mo ṣe ní kí n yọ ẹ́ gálá kúrò nínú gbogbo wàhálà àti ìṣòro orí ayé ẹ̀ èmi ò mọ̀ pé nǹkan tó máa padà ṣe fún mi lélẹ́yìí o dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wá gbọ́ ní àtẹnu nílọ èmi ti fi ẹlẹ́fún jìbọ́lá kí n máa sọ wọn nílọ wọn á jẹ́ kẹ́bí yá kẹ́bí wá kẹ́bí bí ọ̀run in fact gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin méjèèjì èmi ọlámídé èmi dá sí i. má ṣe fẹ́ ẹ má ṣe fẹ́ ẹ. hello hello sọ sí ẹ̀ránṣá mi ò sọ ọkọ̀ mo fẹ́ mi kéjì máa fẹ́ mi lọ inú mi dùn sí àyà mi là ṣùgbọ́n. ọ̀rẹ́ mi ò fẹ́ mi ti lọ. Ah, ọlọ́ọ̀dì. ìwọ lọ kí ni kéde wá kí ni kéde wá máa wò pé bọ́bọ́ ti ẹ̀fọ́ ni ìwọ lọ kẹ̀ jẹ́ mi ọkọ̀ yẹn o. ẹ ṣe bá mi bẹ́ẹ̀ náà ó ṣe bínú ni. wọ́n tó bá ní kí n bá ẹ fẹ́ o tún dá fún wàhálà ni because fẹ̀kọ̀tẹ́lẹ̀ mi ti sọ nǹkan tó make sense fún òun ní ògbà. Ah, My funeral. tí gbòǹgbàròyé lọ́lọ́run ọ̀run ọlọ́run dákun faradẹ̀ mi láyé olúwa mi o. ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ọ̀hún ló mi tíjọ́ tí èèyàn bá fojú gan á mọ̀ pé òṣèré ìfẹ́ rà wá lábọ̀n torí irú àwa tá a tún fojú káwa very observant èyí mọ̀ náà ẹ dẹ́ kó jẹ́ ká iṣẹ́ la ká yẹ o jẹ́ ká ṣe nọ́mbà six wá sílẹ̀ o kẹ̀sì ṣiṣẹ́ rẹ̀ bó ṣe lóun fẹ́ ṣẹlẹ̀ fine ẹ ti jọ wà lórí ọwọ́ kan ti tẹ́lẹ̀ si everybody dẹ̀ like bó ṣe ń lọ nígbà tí changes dẹ̀ máa dé ó wọlé dé náà ni àádẹ́fọ́ náà ni now. tí o bá máa listen sí candid opinion ti tèmi gbàgbé nípa rural ọ̀la completely gbàgbé nípa ọmọ yẹn ẹ kó máa bá tiẹ̀ lọ kí wọn náà dẹ̀ máa lọ láìfẹ́ akíndọ́dẹ̀ ah, náà ah àwọn tí ó rìn náà wọ́n kọ́ ẹ ní líle wọ́n kọ́ ẹ kó lára gẹ́ yẹn o. wà á tí n bá sọ pé mo lè gbọ́kàn mi kó lára rural ọ̀la irọ́ ni mo bá wọ ó ní nǹkan tí mo rí lára ọmọ yẹn tó ń jẹ mi tó jẹ́ pé kò jẹ́ kí n gbádùn nígbà gbogbo ìgbà kò sára tó fi mi dàtò akọ̀tù ti gbé mi lọ sí club àlọ́gbà àwọn ọmọ sososo àní bá mi ṣeré báyìí dẹ́n tàbá lọlé àní kí lọlé máa pé kí n bẹ́ẹ̀ fún ọ sí ìgbà yín akọ̀dídé invite wọn kọ̀ ládùúgbò tá à ń gbé akọ̀kún wọn wọlé agbé kan àní kí kan a máa wò pé ọmọ ọlọ́run tí mo ti promise mi lè believe pé mi ò fẹ́ break mi ò fẹ́ break heart ẹ̀ tí má bẹ̀rẹ̀ ilé yìí sìn àní fẹ́ra mọ́ mo máa dúró títí títí tí ó wá jẹ́ gbà tí mo ní kọ́mọ yẹn wá bá mi níbi tí mò ń gbé tọ́mọ ò bọ́dà láti sọ pé òun fẹ́ wá o èmi ni mo fọ́ ara mi pé ìjọ yìí lórí irun kan tó ṣẹlẹ̀ ó wà ní kọ́kọ́ mi kúrò bẹ́ẹ̀ kọ́mọ ò lè kúrò ní ojoojúmọ́ ni mò ń lánàá ọmọ yìí ojoojúmọ́ ni mò ń fi ọmọ yìí nínú ríran pé yes ìyàwó mi ni mo gbọ́dọ̀ fi ṣeré mi ò rí nǹkan tí mo lè ṣe tí mi lè rí ọmọ yẹn lójú bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé nǹkan tó bá gbà lára fún un mo fẹ́ gbà wúlọ̀ lápadà gbogbo nǹkan pẹ̀lú sábàbí nìyàn kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí tí ò ti wà predestined eléèkan ọlọ́run sọ pé bẹ́ẹ̀ lè ṣe máa rí nìyẹn ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ nìyẹn àti pé ọmọ tá a ti ń sọ nípa yìí tó bá bí èmi èmi á sọ fún ẹ pé ọmọ ẹ̀gbọ́n láwọn plans tó ń play nígbà tí ọlọ́run fẹ́ rí ìfẹ́ jẹ́wọ́ bóun ṣètò fúnra rẹ̀ báwo fojú ara rẹ̀ ṣé kó lọ́rọ̀ tá a bá sọ ń bì báyìí àdèmàdé bẹ̀yẹn orí nǹkan tá a lọ rí fúnra rẹ̀ kì í ṣe pé bóyá nìkan ló wálé tó wá sọ fún ẹ wọ́n lọ fojú ara ẹ rí nà ọlọ́run fi ń palówe fún ẹ nìyẹn pé kò sí nǹkan tó kò lè ṣẹlẹ̀ ọlọ́run ò kọ́ yín papọ̀ nìyẹn bá fẹ́ ra kẹ́ fẹ́ wà ráyé jù báyẹn lọ. bẹ́ẹ̀ mo fẹ́ ká ṣe sùúrù o mo fẹ́ ká lọ sẹ́ǹsì wa nọmba six wa ká máa lò ó kó má jẹ́ pé ọmọ yìí tún gbé àwọn maradonic tendencies ẹ̀ ó tún bẹ̀rẹ̀ sí ní gbede ẹ̀ ó fẹ́ forí àgbo méjì gbára wọn lọ ọ̀rẹ́ ọ̀rẹ́ tí ọ̀rẹ́ tí ṣe ti tiẹ̀ ó ti di olóyè ìwọ náà ta kú. rọlá iṣẹ́ wa pa ẹ kú jòkó àmọ́ ìdíyà mo ní kí wọ́n sọ fún yín mi pé oúnjẹ ti rẹ́dì mi ìdẹ́rẹ́ fẹ́ kẹ́kẹ́ tó wá jẹ pé kó bá má tutù. please okay ẹ má wọrí àjọ àìrí tẹ́bù sí. okay ẹ má pẹ́ ẹ kú jòkó ẹ sà. àjọ yẹn bẹ̀rẹ̀ sí. okay sweetheart ọmọ àwọn ní ìsọfí máa gbà nípa ọmọ yìí ní mi jẹ́ ká gbàgbé nípa ẹ̀ ok let's go this way díẹ̀ díẹ̀ wọ́n kàn pretend pé coexist àwọn tí exist in the past díẹ̀ díẹ̀ pẹ̀lú sí gbàgbé ẹ̀ka lọ́jọ́ èdè èdè nílẹ̀ ẹ̀fẹ̀ máa. Ah, àwọn ọ̀rẹ́ mi ti sọ mí lẹ́nu mi lérò náà mi ni ìwọ ni wà á lóun ni òun ní nǹkan méjì jọ kí mo fẹ́ máa lò kí á ní kí ló ń dìsájà. Hmm? owó tó sẹ́ǹtì ni owó sẹ́ǹtì pé mi. ẹ ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo expect àwọn ọkọ̀ wà á ti reflect tó and then gẹ́gẹ́ bí oye promise yẹn wà I will spoil you silly plan mi fún ẹ ó yàtọ̀ yẹn ọwọ́ wọn tó farabalẹ̀ tí yóò fagídí tẹ ẹ̀sọ̀ ọkùnrin lọ́rùn tó jẹ́ kó fọ́ọ̀lì lọ naturally ìfẹ́ yẹn ó sì nàìjíríà ẹ̀ ọkùnrin tó wọ́n máa ṣe fún ọ jẹ́ ilé yẹn plan mi fún high gan sori gbogbo bíi títí ìjọba rẹ five d And ẹgbẹ́ bí three d ni honestly tó bá tó bá fẹ́ lu wallpaper àkọ́ ló sẹ́gbẹ́ kan. tí ẹ jẹ́ ká ṣe parí ẹ̀ mọ́. a ah, máa I'm a máa parí ẹ̀ kọ́ tí mo is this um, máa transfer ẹsẹ̀ gẹ́gẹ́ bí alámùbáríkà tí wọ́n jẹ́ tí ẹsẹ̀ ẹ̀dá tó mojú tó dẹ̀ nílá láyé máa fẹ́ ní enough orí ẹ̀ máa ṣe ah tó bá ní iṣẹ́ láti lè fún mi rè máa ṣe sí ẹ̀ máa ṣe sí ẹ̀. ọṣẹ bẹbí mú. ọmọ pé ọmọ pé iyì máa nu kóbìnrin máa fọ́ sáré lọ́kùnrin. bẹ́ẹ̀ kó wá natural this guy like me ìjọba oko kan náà tilẹ̀ lọ́kọ lọ́rùn mi i don't know my fault it's my choice. no. Mm -hmm. Mm -hmm. <laughs> òṣègùn tó bẹ́ẹ̀ náà ni mo ṣe ní pé ká tètè ẹsẹ̀ náà ká ṣe bẹ́ẹ̀ a máa pa yẹn wá kó lọ rẹ. ó dákájọ wà ní ilé pọ̀ báyìí. ẹ ẹ bọ mo ti body spray mo ti ra rúnà ra pef kan lò gbogbo pàdé yìí ń wọlé ní ìmọ̀ kò pàdé má sílẹ̀ fúnlẹ̀ wọ́n rìn ní nǹkan mi. gbogbo èèyàn náà kàn ta pa fún ọ ta onígbòrò ta ló so. <laughs> Ah, wúrà báwo ni ṣé wàá ókè. Okay má gbàgbé láti sẹ́ndì owó yẹn sí. màá sẹ́ndì ẹ̀ sí ẹ. wúrà ṣọwọ́ ọ̀kẹ́. ọ̀kẹ́ ẹ̀. wúrà ṣọwọ́ ọ̀kẹ́. lórí yorùbá sí ṣọwọ́ pa. wúrà ṣọwọ́ pa. ìtumọ̀ ẹ̀rọ ìyá ẹ̀rọ. ẹni lórí kaba báwo ṣe burú. ó ṣe tiẹ̀ wọ́n ẹ̀rọ ajé máa wọrí owó ló kéré ju owó rẹ kòkòrò ló ju owó ní pírọ́blẹ́mù tẹ ọ̀yẹ́ ló kéré jù ah òun ló mọ̀ wọ́n láì fi owó. kọ́ mo bí mo ṣe máa ṣàgbékalẹ̀ ẹ̀. ṣé kò lè. kò lè púpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rẹ́ mi bèbè sórí ìwà àtọ̀rẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́sán níjẹta pátápátá kò sí ọ̀ṣun báyìí tí mo rọ nínú gbogbo ẹni mo gbọ́ látòkè títí délé. ṣe ìwọ fetí sògiri láti lè ṣe sùn. àwọn ènìyàn sọ̀rọ̀ bákan náà ṣe máa fetí sògiri máa ń tọrọ yìí ó mọ̀ pé mo wà lójì mọ̀ dáná nù gbogbo ọkọ ti sọ kò sí aṣọ báyìí tá mo bò nínú. nǹkan tó wá fún mi problem láti ìjẹta ìjú pé nínú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ mo ṣáà pé ìwọ o ṣáà kàn discourage ọ̀rẹ́ ṣáà o bá sọ̀rọ̀ gidi gbogbo nǹkan tó dẹ̀ ń sọ yẹn ó ń rí bákan lára mi ó mọ̀ mo ń fì wúrà because obìnrin lèmi náà gbogbo nǹkan tó ń pàṣẹ yẹn ó ti pọ̀ jù kò dé kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún ọ̀rẹ́ ó yẹ kó máa bá a sọ̀rọ̀ ìṣítí lórí ẹ̀ ní bó gbogbo ẹ̀ ṣe máa tó ṣe máa wà òkè kò yẹ kó jẹ́ pé ìṣe ló máa máa discourage ẹ̀ lórí ẹ̀. so bèbè dídá ọjà tí sógiri tàbí wà nínú kíchìn ò ń dáná gbogbo nǹkan tó gbọ́ tèmi àti ọ̀rẹ́ mi discuss bí báyìí ọ̀rọ̀ yìí pé olólùfẹ́ méjì tó wá èmi ní èṣù tó wá put asunder gbogbo nǹkan tí wọ́n gbọ́ nìyẹn. má ṣì mí gbọ́ mí ìpè é náà mo ṣe máa pè é but mo kàn fẹ́ kó understand ni o kúkú ṣe pé bí èmi náà fẹ́ gbà kọ́kọ́ nú ọ̀rọ̀ yìí bó ti mú kó fi ṣí rárá ni mi ìyẹn ló jẹ́ kí n sọ nǹkan tí mò ń sọ yìí mo ṣe pé bí àwọn fi ń bú ẹ àbí bá kan má take me wrong nǹkan tó kàn fún mi ní concern náà ni pé ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ obìnrin bíi tèmi náà ni ó ti yẹ ẹ mo dé fira mi sípò ẹ pé tó bá jẹ́ èmi náà nínú nǹkan báyìí ṣẹlẹ̀ sí báwo ló yẹ máa rí ìyẹn ló jẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ báyìí mi ò pè é léṣù kò yẹ kí ọkọ àtìyàwó tí wọ́n jọ tán jọ wà tán fẹ́ parí ìjà kò yẹ kémi tún máa tún la gbóngbó mọ́ àárín wọn. wọ́n lè wọ̀. Ah, wò ó dẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n lè sìn dáadáa sí nǹkan tí èmi ń bá ọlámídé sọ ah, kí ni mo fẹ́ rí gbà nínú kí wọ́n má fẹ́ra wọn ẹ̀wọ̀n ló kàn mí ṣé mo fẹ́ fẹ́yàwó méjì ní àbí àbóhùn náà lọ́wọ́ àṣekínní kọ́tọ́ báyìí wọ́n fẹ́ra wọn lè níwọ̀ òun náà ni mò ń sọ náà. in fact tí mọ́rọ̀ ìlú ti le ti le nà ó ah. gbogbo ẹni mo gbọ́ kò sì ti lè gbọ́n bẹ́ẹ̀ wọ́n mú kó fẹ́ kó ṣàtúnṣe lórí ẹ̀ mo ṣe pẹ̀ sákèsì wá bínú tó bá ti bí ẹnu. Hmm? ẹ kí n bínú ó yẹ kó o pè mí léṣu tó fẹ́ dá lórí ẹrú kí ló mi máa lò wọ́n ṣé mo lè rí nǹkan tó tutù mu. Ah, máa dọ́dọ̀ mi yẹn náà kí ló dé tó lẹ̀ lé ibùn gan lọ fún mi ní ìkọ̀kan kí n lè. all right. ìràwọ̀ sọ́ọ́ tó ń bá gbalẹ̀ rú fọláṣadé gold ló gbèdé máfi máfi máfi máfi máfi máfi máfi máfi máfi rúmú. ṣé wá òkè abẹ́ ìrántí mi mọ́. Ah, mi ṣe ni máa rántí àǹtí ṣe wà. bọ́dọ̀ láǹkan ìyá good to see you again kí ló wá ṣe ládùúgbò mi. ẹ mo wá rí chief kan ní chief mrs osifo wọ́n ní níbi nọ́mbà forty three so mo lè ń wo àwọn nọ́mbà eh, yẹn ṣá. ìsàlẹ̀ ìsàlẹ̀ ṣì nìyẹn. Ah, mo èmi náà rí i pé náà ṣì eh, ilé mi lélẹ̀ mo ṣe drive out nísìnyí mo ń jáde lọ ni mo wá pé ah, iyùn kí n fẹsẹ̀ rìn nínú estate wa yóò rí ẹ̀ mi jẹ́ kọ́kọ́ slow down kó má lọ jáwọ́ tó fẹ́. <laughs> kò rí bẹ́ẹ̀ <laughs> mo wá rí pé yìí ní ṣẹ́ṣẹ́ wà pa. mo wá òkè. ẹ̀yà. so ibi ni uncle Jíbọ́lá ń gbé sí. wá uncle Jíbọ́lá ta ló ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> Jíbọ́lá mà ti di pastors inú ayé ti tèmi èmi kẹ Ọlọ́run ní gbébo ilé ti tèmi tí mo kọ́ lélẹ̀. ẹ wò ẹ stop ẹ jàre mo mean uncle Jíbọ́lá mm. ọ̀rẹ́ brọdà mi. a ní Jíbọ́lá òbẹ mi gbé ilé ti tèmi lélẹ̀ yìí. ṣẹ́rí Jíbọ́lá tẹ̀wé yẹn olórí burúkú ọkùnrin olórí burúkú kò tẹ ẹ máa pọkùnrin báyìí kò yẹ kí Jíbọ́lá máa pèrè lọ́kùnrin kó máa jáde yes because ewu nǹkan tó ṣe fún woman tó gbé sílé yẹn báwo ni ọkùnrin ṣe máa gbé obìnrin sílé tó dẹ̀ bí obìnrin mi lọ bá nínú matrimonial home ẹ wá sọ fún mi báwo ni òṣèlú ṣerú ẹ̀ fún mi náà Hmm. báwo ni o ṣe ní gbóbìnrin mi wà balẹ̀ wà bẹ́mi náà lé tó bá fẹ́ mi tán nítorí ẹ̀ mo ṣe aṣẹ kí ni mo jápa ni pé ẹ́ ah. kọkùnrin máa ṣe irúkọ bẹ́ẹ̀ olórí burúkú èèyàn ló máa ṣe bẹ́ẹ̀ èmi ní mo ní feelings now ah mo ní human feelings kí ló dé. so ẹ̀yin ni ẹ wá níbí báyìí. bẹ́ẹ̀ ni èmi ni mo ní orí ọlọ́run ní téèyàn ò gbọ́dọ̀ bò mọ́ra. ẹ bá mi jíṣẹ́ fún bọ̀dọ̀lá ẹ fi fi <laughs> mo jáde. wàá ní bóyá ti bá mọ̀ gé mi rẹ̀ sí i ìràwọ̀ sọ́ọ́ tó ń bá gbalẹ̀ rú fọláṣadé gold bó ṣe ń pè pé pípé yẹn mo rí i pé kódà kó fẹ́ bá nǹkan dé ni. ìjẹta ni mo kàn ní nǹkan tó ṣe ní ó dẹ̀ fún mo lọ sínú estate kan sáàdì yusuf yẹn so woman leader kan ni mo fẹ́ lọ rí níbẹ̀ so tí mo ṣe olùkọ́ pàdé lady yìí ni eh, àti ṣẹwà girlfriend ọkùnrin ojúbọlá tí mo rí wọn ah, má ti rí wọn mo rí wọn nínú níbi iwájú ilé kan ilé ẹbí gan báyìí ó máa ń ti gàn wọn wá ní ah, ilé àwọn eléyìí o wọn ní ẹ eh, ṣé ibi ni ọkùn sí bọ́lá ń gbé ń sìn ni wọ́n tiẹ̀ lè sọ fún wa pé káwa tiẹ̀ wá gbé ẹnu sí pé tẹ̀yìn àti wọ́n bá tiẹ̀ lè yù kò ṣáà èmi tí mo jẹ́ àbúrò yín wọ́n bá ní rọ o ẹ̀gbọ́n kò sí èpè tí wọ́n fi ọkùn sí bọ́lá ṣètò wọ́n mú èpè yẹn lóríṣiríṣi wọn ah, à kí ló ṣẹlẹ̀ wọ́n bá ní èpè girlfriend yín yẹn gold wípé tí ó wà nílé ọkùnjúbọlá tó ní ṣe ni wọ́n máa ma fi àwọn àwọn máa fi yan àǹtí yẹn lójú pé wọ́n kàn máa treat wọn pé gbogbo nǹkan tó ń ṣe yẹn páwọn dẹ̀ ń wò àwọn dẹ̀ ń wò àwọn ọkàn rẹ̀ kẹ́ páwọn wò wọn pé àdéhùn òbí àwọn kàn àrònú pé táwọn bá lọ táwọn bá padà lọ fẹ́ ọ̀nkú jíbọ́lá the same thing tó ṣe fún wúrà pé ṣé kò lè padà repeat irú nǹkan bẹ́ẹ̀ fún àwọn pé so àwọn ti sílẹ̀ o wọ́n ní àwọn ti ṣí wọn lẹ̀ pé kò sí nǹkan kan wọ́n ṣe ẹ wò wọ́n ṣe pé wò bọ́jú ṣe pé fún wọn lọ́n ṣe pé fáwọn ọkùnrin mi pé ọkùnrin mákàn mákàn rẹ̀ ẹ ṣe é pé o. ṣé wàá ló sọ fún ẹ bẹ́ẹ̀ pé jíbọ́lá máa tìrìtì wúlà ọ̀la. Ah, àwọn ni ó dẹ̀ dùn mí sá ibi tọrọ ọmọ ìjà sí mi ni ò dùn kò yẹ kọrọ ọmọ yìí kò yẹ kó lè jà síbi tó já sí yìí anyway kò sí nǹkan tá a fẹ́ sí sí torí pé ọkọ àti ìyàwó ni wọn a lè dá sáàrin lẹ́yìn ká fèsì wárántì wa nǹkan tí màá sọ fún ẹ ni pé tó bá dijọ́ mi tó bá rírú ẹ̀ tó pàdé irú ẹni tó pàdé tó bá sọ nǹkan tó sọ wọ́n sàdákẹ́ kó máa wò ní má bá wọn dá sí o. Ah, mi ì sọ wọ́pọ̀. báwo ni iṣẹ́ tí mo ti lè parí ẹ̀. Ah, ẹ wò kú ẹ̀wò ṣẹ́rí last week yẹn mo busy bákan bákan woman leader partnership mrs osifo wọ́n ràn mí ní àwọn iṣẹ́ kan so mo tẹ̀ fẹ́ try láti dodge wọn pé ọkùnrin ràn mí iṣẹ́ but mi ní option ọ̀pọ̀rọ̀ political issues kó máa ń rí bákan bákan so kó máa lọ affect mi so torí yàtọ̀ ṣọ́ọ̀ṣì mi ọ̀ ẹ̀jọ̀ tó yọ lọ́wọ́ títí ọ̀la sọ̀tún la make sure pé mo lọ deliver message. ọ̀tún la ó dẹ̀ rò pé kò ti máa pẹ́ jù. mo ti pẹ́ but I make sure at all cost máa ṣe lọ́tún náà. now ni eh, ètò ti ètò mi eh, tẹ promise mi. yẹn ò lè wọ́ọ̀kì tí bá ti rí pé iṣẹ́ mo gbé fún ọ̀tọ̀ parí ẹ̀ kò lè wà so gbogbo nǹkan tó bá fẹ́ tó bá béèrè lọ́wọ́. máa fi irunwó máa fi irunwó ohun tó bá ti ní jẹ́ máa fi irunwó bọ̀ of course mo ń pè ẹnu ilé o dẹ̀ sáré bọ̀ níta kí ló ní níta tó fẹ́ wá mú. I know you don't love me fine èmi kò ní interest kí ni problem ẹ kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ tí mi ṣe fún ẹ wà ní mọ́mí ẹ ló fẹ́ mi sínú ilé yìí ok sọ fún mọ́mí pé ò ṣe mọ́ mọ́mí ní àwọn ni mò ń fẹ́ kí n máa wo àwọn now mi ò fẹ́ mọ́mí nìkan mọ́ tó bá mọ̀ pé ò ní interest ò fẹ́ fẹ́ mi sọ fún mọ́mí kan máa mú mi lọ kí ló dé sọ pé kán sọ pé kí n máa padà lọ sílùú mi kí ló ṣẹlẹ̀ o mọ̀ pé ò ní nǹkan jẹ o dẹ̀ fi ń run fi mí sílẹ̀ náà àwọn problem to any wípé ó ti wo yorùbá fi mi so gbogbo àwọn dialogue wọn ò ti kó sórí wọn wá rush hmm. ẹyọ kọ̀ọ̀kan bá lè So àwọn sọ̀kalẹ̀ hmm. tí o bá jẹ́ bẹ́ẹ̀ níṣẹ́ èmi ló máa dó sọ́ọ̀jì ló máa ṣe wétewétewé. tempo àfihàn àfihàn àfihàn èmi ló dó sọ́ọ̀jì lọ́wọ́ ó wọ́ wèrè ni. wo tuntun náà má gbé wa o má tiẹ̀ gbé wa this time around torí mo mọ̀ wípé gbogbo nǹkan tó bá gbé wa this time around ló bá mi lé ni a oh. kí ló dé náà mo dé dákẹ́ mo dé dákẹ́ fún ẹ ṣé bẹ́ẹ̀ náà ni mo tutù tó ni kí ló dé tó fẹ́ pa mi ó fẹ́ sọ mi di wèrè ni. this time around ò fẹ́ dákẹ́ mọ́

dúpẹ́ mo really appreciate ẹ but since tó ti jẹ́ pé iṣẹ́ ni mò ń parọ́ fún ẹ tó dẹ̀ jẹ́ pé ojoojúmọ́ ni mo fi ń wá ikú mu nílé ọ̀rẹ́ ẹ̀ mo ní mi sí so mo ti ti pààkì síta jẹ́ kí n máa bá tèmi lọ ni mo ní kí n wá dágbére fún ẹ bí mo ṣe ń lọ èmi ò lọlé àwọn ọ̀rẹ́ mi ò mo padà lọ sílùú mi nìyẹn mo ní wọn ní kí n wá sọ fún ẹ kí n tó máa bá tèmi lọ ẹrù mi ti wà nínú kábínẹ̀tì àǹkó ní kí n máa lọ ní. láti ṣe bẹ́ẹ̀ yẹn sí mi mo pe lójú ẹ̀ ń sìn ẹni tí ó dáa ni mo jẹ́ ẹ̀ àìná ìpinnu bí ẹ pé mo lè ti sẹ́ mo fẹ́ kọ́ mọ̀ pé kò kí n ṣe fọ́ọ̀tì mi but kò lè yẹ ẹni ìgbọ̀ngàn ló máa mú nǹkan tó ń ṣẹlẹ̀ mo fẹ́ kó jókòó. nídìí kí n jókòó ẹ̀rù mi wà ń ta àti ìfẹ́ra wọn ojoojúmọ́ ló máa print ẹni black phone so that màá lè máa rí ìtẹ́ lójoojúmọ́ but mi ò mọ̀ mo wà nínú òkùnkùn nígbà tí mo ń sọ yìí now mo ti wá wà nínú ìmọ́lẹ̀ gbogbo nǹkan tó takò pátápátá ó ti yé mi yékéyéké mo wá rí wípé Jíbọ́lá nífẹ̀ẹ́ sí ẹ láti fẹ́ ẹ ni dáàsọ ẹ ló ṣe ń sọ fún mi pé o kì tí mo lè fẹ́ àwọn àbínú sí mi nítorí pé mi ò fa torí pé tí mi ò bá invite ẹ wá sí ilé ọ̀dọ̀ wa níbẹ̀ yẹn mo gbé ogun kan tó ṣẹlẹ̀ sí ẹ̀yìn omi ṣẹlẹ̀ jọ tó lọ lọ́run má bínú sí mi mo ti gba gbogbo mistake mi kò dẹ̀ happen má bínú jọ tó bá wá jẹ́ pé gbogbo nǹkan tí mo bẹ́ẹ̀ sọ ti gbọ́ kò dẹ̀ ti gbà ẹrù tó kó sínú mọ́tò níta yẹn mo fẹ́ kó lọ kó kó wọnú lébi. kí n lọ kẹ́rù mi wá sínú ilé. Rocher ou Jérémy. parí. Ah, mo hmm. mọ̀ pé mi àti ẹ̀ máa padà sípò. tipẹ́tipẹ́ ẹ ayé fẹ́ gbà lọ́wọ́ mi ó ti padà sí mi lọ́wọ́ o. mo ti bá nǹkan gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá lọ́jọ́ gidi yẹn mo ti jẹ́ ọmọ bí mo ti bá yín sí títí títí mi ló fẹ́ wọlé dé yìí mo lè tirẹ̀ àtọ́lá mi ti ń pàdé àti ń plan bá ṣe máa wẹ́ẹ̀dì padà ó pariwo bí pé fóònù fẹ́ ya mo ní àkí ah, ló ṣe é náà in fact o everybody come dunu ni. Ah. because àwọn ẹgbẹ́ òkúta tí àwọn ẹlẹ́ta jù dànù hmm. òun ló wá di nǹkan tí ẹ mọ ní kékeré dúró ah, so òun wà ní ọ̀lẹ́ ìwà ó ṣe ń bẹ́ẹ̀.

wọ́n bá gun ẹṣin nínú mi ah, wọn ò lè kọ ẹsẹ̀ mi ò ríru ọjọ́ ìdùnnú báyìí rí orí mo ṣe rẹ́rìn i'm so happy. <laughs> wúrà ẹ eh, mo understand wá jà ọlọ́run ọba kò jẹ́ kó já sásìkò kò jẹ́ kó já sáyọ̀ àti ìdùnnú. ó lè tọ ìtàn fún ọmọ náà kejì wa ah. wípé gbogbo nǹkan tí ẹ máa já já já já já já tí ò bá dákẹ́ dandan ni kò já sí rẹ̀. ayọ̀ tó wá wọ àárín mi àti ọlọ́run ọba ò ní sọ bí ìbànújẹ́. àmì o. sórí gbogbo nǹkan tó kù ta ni láti máa ṣe ojú àdúrà rẹ̀. bẹ́ẹ̀ ni ìpè bí ọlọ́run bá ṣe so èmi àti ẹ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtàyà lọ́jọ́ tó kí súnmọ́ tó wá ká lẹ́yìn ẹ kò sí nǹkan kan tó kù mọ́ ọlọ́run bá dẹ̀ jogún ọmọ ayò jogún ẹ̀ fún wa láìpẹ́ láì jẹ́ àyà ah, mi tó bá ti ń sùn tó bá ti ń jí gbogbo nǹkan tó ń fẹ́ kó máa tẹnu ẹ jáde ní àdúrà máa fàdúrà jáde ní gbogbo ibi tó kù nínú ọ̀rọ̀ èmi àti ẹ̀ kọ́lọ́run ọba kó sọ dayọ̀ má wà rìn wá má fi irun wọn ohun tó bá ti ní jẹ́ máa fi irun wọn. several people dey gbé láìní gbé láìní owó gbé olè return call kí ló ṣẹlẹ̀ mi ò náà nìyẹn so kí ló fẹ́ ṣe sí kò mi kí n gbé kànlẹ̀. ẹnu ìbá òun ṣọ. excuse me ṣé mi máa ń bọ́ kú dé ń bọ́ gọ̀nàgọ̀nà ṣe fẹ́ gbé mi mi ni. no àti pé mo pè ẹ Several years gbé and it's quite unusual ìwọ tí mo mọ̀ àti pé padà pé baby o mo rí miss coil o pè mí ṣo miss mi ṣo need mi ni fẹ́ràn mi ni then mi dẹ̀ rí kankan like that from you kí ló ṣe ṣe wá baby mi wá o pé kí ló ń ṣe ni. tani bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìwọ ni. kí ni kí n máa pè é fún. hey baby do you miss me ṣe fẹ́ rí mi ni mo rí miss coil mo ní kí padà i want you to wá ẹ̀mí òde wọn ni kí wọ́n wọ̀ bẹ́ẹ̀ ló lè ṣe dídì ní ìbíkọ́sí mọ̀ wọ́n sọ pé music ṣura ẹ̀ bá wà bẹ̀rẹ̀ ọkàn bá wà. treasure as you are the treasure of my life. sori idiot tó gbé sílé rẹ̀ òun ni treasure ìbẹ̀dẹ̀ lọ́pọ̀ ẹ̀ máa wọ̀ ọkọ̀ ẹ̀ ò lè sin bí. kí ni gbogbo nọ́ńsẹ̀nsì ó pè mí mi ò pé kọ́lẹ̀ ṣé crime ni kí ló wá ṣe nínú ilé mi. kí ló mí. how you talking like this na tó bá ń bí má bínú tó bá kọ̀ tó ti tó láì tó ní a má bínú. jẹ́ ká wọlé ká sọ̀rọ̀. jọ́ kí ló ń fi bí pè mí go ah. back jọ́. Ah, ó dẹ̀ gbó gọ̀nàgọ̀nà bẹ́ẹ̀ ó fẹ́ gbé mi mi. ó fẹ́ wọlé mi. wọlé ibo ilé ibo ibo ni bí ṣé wọn lọ nílé ni ah! ó fẹ́ wọnú ilé mi for what. ó máa tẹ́kẹ̀ ẹ̀ joy maybe i should remind you i. wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ ṣorí nọ́mbà one owó tí ìwọ̀n dínwọ̀n ẹ̀ tó jẹ́ ìyá láyà ti tèmi òun ló ti sọ padà yẹn òun dẹ̀ nínú ilé mi. nọ́mbà two ni pé má jẹ́ kí n rí ẹsẹ̀ nínú ilé mi mọ́ ṣọtí gbọ́ i'm done ni bébí ẹ. ọmọ àǹtí mi mọ́ta. yes inú bébí ni mo wà lọ. àà ah, ah, má ṣe báyìí ilé iṣẹ́ kí mo gbà mo furnish with my money. so my money. so that I did transfer to you my money. ó dà pé kò tí ì yẹ. ṣèjì rẹ jọ má bínú sórí life tí àwọn ọkùnrin wa à ń ṣe ká má ṣe okay mo wà nígbè mo ṣe but um, i'm sorry mi ìmọ̀kọ́ tí mo ṣe dò but i'm sorry I, i mean life without you will be very boring má bínú yọjú ọlọ́run. mo jẹ́ kí n explain for you. sórí o gbé obìnrin sínú ilé. Yeah ẹ ò ń ṣe bẹ́ẹ̀ yẹn fún ò ń treat ẹ̀ báyẹn ó wá tó wá fẹ́ fẹ́ èmi náà àbí kò lè ṣe the same thing fún mi tó bá rẹ́ lómi kò lè work. kò lè work. mi lè dìde mi láyé láti mi láti mi tí mo ti dé bẹ́ẹ̀ yẹn kú lọ́ọ́ ti dọ́kun my life yóò máa bẹ́ẹ̀ tí yóò máa bá. pẹ́ẹ́ni òṣìṣọ́ mi ò ṣọ́ lóbi tí tó bá pẹ́ mi ìgbà tó fẹ́ wọlé ṣorí bí ìwé ajá wà nílé ìgbé jẹrẹ lẹ́nu ọkọ tí mo jẹ tí wọ́n fẹ́ sójà ni ṣorí tí wọ́n bá bọ́dà tó bá bú ẹ̀ bíbáyìí tó bá bú ẹ treasure ẹ kò ní lè wá gbà ẹ ah! ní tí màá rí òrìnà òrìnà ṣó síbẹ̀ Tony Tony. Ah! later to attach somewhere and transfer money here. Ah, oh. Come on, so, so yeah. Ah, ah ẹni tí ìjàmbá lè lò ayé ìpàdé. wo alábí ajá o àdàkí máa da láàrin ìrìn o. Esogo entertainment easy miss production ee mo máa lówó lọ́wọ́ mo máa kọ́lé mọ́lé máa tún fowó mi tún ra lẹ̀ máa tún mi モチンボモチンボライツエウェイモチンボえ発電し wọlé ẹsẹ̀ lọ. Àjíbọ́lá. Àjíbọ́lá. Àjíbọ́lá. Ẹ mélòó ni mo pè é? Wo mọ́mà tún jẹ́ àfipọ̀ lókè. Sórí lè yí tó wà lẹ́yìn, ó tó mi lẹ́rù má tó jẹ́. mo sọ fún ẹ mo ní ilé tó ń rò ní gbogbo ìgbà yìí ó ti ń pọ̀ jù medically ó tún lè affect ẹ healthwise ẹ mi ìfẹ́ gbogbo ilé tó ń ṣe yìí ó ti ṣàṣìṣe ó dẹ̀ ti realize mistake ẹ n tó kù ní wípé ká máa gbàdúrà sọ́lọ́run ọba kó dárí ẹ̀ṣẹ̀ jì ẹ́ n tó yẹ kó máa ṣe nìyẹn kì í ṣe pé kó tún máa ká jọjọ kó kó kó tún máa ràrò kàn débi tó tún máa gbé ẹ padà sí hospital jọ ń torí ọlọ́run òun nìyẹn ìwọ ló dèrò orí wíjíà yìí èmi rẹ̀ mi ò lè kúrò ní ìmọ̀ àbíta ni mo fẹ́ fi ẹ́ lẹ́tì gbé kúrò lọ́kọ̀ kó máa fi ẹ̀mí ẹ̀ kó máa fi ṣàdúrà sọ́jọ́ kó lọ darí ẹ̀ṣẹ̀ gbogbo jì jọ o mo bẹ́ẹ̀ ni o jọ o. ọ̀pọ̀lọpọ̀ ìwà tí ọ̀ọ́. sorrow.